lẹ́fítíkù orí kẹtàlélógún olúwa sì sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì wí fún wọn pé àjọ olúwa tí ẹ̀yin ò pè fún àpèjọ mímọ́ wọ̀nyí lé àjọ mi ìjọ mẹ́fà ni kí a ṣe iṣẹ́ ṣùgbọ́n ní ìjọ keje ilé ọjọ́ ìsinmi àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ kan nínú rẹ̀ nítorí pé ọjọ́ ìsinmi olúwa ni nínú ibùjókòó yín gbogbo wọ̀nyí lé àjọ olúwa àní àpèjọ mímọ́ tí ẹ̀yin ó pè lé àkókò wọn ní ijọ́ kẹrìnlá oṣù kínní lé àṣálẹ́ lé àjọ ìrékọjá olúwa àti lé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù náà lé àjọ àkàrà aláìwú sí olúwa ijọ́ méje lé ẹ̀yin ó jẹ àkàrà aláìwú lé ọjọ́ kínní kí ẹ̀yin kí ó ní àpéjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára nínú rẹ̀ bí kò ṣe kí ẹ̀yin kí ó rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ní ijọ́ méje ní ijọ́ keje ní àpéjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ tí mo fi fún yín tí ẹ̀yin ó sì máa ṣe ìkórè rẹ̀ nígbà náà ni kí ẹ̀yin kí ó mú ìdí ọkà kan àkọ́so ìkórè yín tọ̀ àlùfáà wá òun ó sì fi ìdí ọkà náà níwájú olúwa láti ṣe ìtẹ́wọ́gbà fún yín ní ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ni kí àlùfáà kí ó fi lé ọjọ́ tí ẹ̀yin fi ìdí ọkà ní kí ẹ̀yin kí ó rúbọ akọ ọ̀dọ́ àgùntàn ọlọ́dún kan aláìlábùkù fún ẹbọ sísun sí olúwa àti ẹbọ ohun jíjẹ rẹ̀ kí ó jẹ́ méjì ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun dáradára tí a fi òróró pò ẹbọ tí a fi iná ṣe ni sí olúwa fún òórùn dídùn àti ẹbọ ohun mímu rẹ̀ ni kí ó ṣe ọtí wáìnì ìdámẹ́rin òṣùwọ̀n hínì ẹ̀yin kò sì gbọ́dọ̀ jẹ àkàrà tàbí ọkà yíyan tàbí ọkà tútù nínú ìpẹ́ títí yóò fi di ọjọ́ náà gan tí ẹ̀yin yóò mú ọrẹ ẹbọtọ Ọlọ́run yín wá kí ó sì já sí ìlànà títí láé ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo láti ijọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi ní ọjọ́ tí ẹ̀yin mú ìdí ọkà ẹbọ fífi nìwá kí ẹ̀yin kí ó sì ka ọjọ́ ìsinmi méje pé àní di ọjọ́ kejì lẹ́yìn ọjọ́ ìsinmi keje kí ẹ̀yin kí ó ka àádọ́ta ọjọ́ kí ẹ̀yin kí ó sì rú ẹbọ ohun jíjẹ titun sí olúwa kí ẹ̀yin kí ó sì mú láti inú ibùgbé yín wá ìṣù àkàrà fífín méjì ti ìdá mẹ́wàá méjì òṣùwọ̀n kí wọn kí ó jẹ́ ti ìyẹ̀fun dáradára kí a fi ìwúkàrà yẹn wọ́n àkọ́so ni wọ́n fún olúwa pẹ̀lú àkàrà náà ni kí ẹ̀yin kí ó sì fi ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan aláìlábùkù rúbọ àti ẹgbọrọ akọ màálù kan àti àgbò méjì kí wọn kí ó jẹ́ ẹbọ sísun sí olúwa pẹ̀lú ẹbọ ohun jíjẹ wọn àti ẹbọ ohun mímu wọn àní ẹbọ tí a fi iná ṣe olóòórìn dídùn ní sí olúwa nígbà náà ni kí ẹ̀yin kí ó fi òbúkọ kan rú ẹbọ ẹ̀ṣẹ̀ àti akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan rú ẹbọ àlàáfíà kí àlùfáà kí ó sì fi wọ́n pẹ̀lú àkàrà àwọn àkọ́so fún ẹbọ fífí níwájú olúwa pẹ̀lú ọ̀dọ́ àgùntàn méjì nì kí wọn kí ó sì jẹ́ mímọ́ sí olúwa fún àlùfáà náà kí ẹ̀yin kí ó sì kéde ilé ọjọ́ náà gan-an kí ó lè jẹ́ àpèjọ mímọ́ fún yín ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan yóò sì máa ṣe ìlànà fún yín títí láì ní ibùjókòó yín gbogbo ní ìran ìran yín nígbà tí ẹ̀yin bá ń ṣe ìkórè ilẹ̀ yín ìwọ kò gbọ́dọ̀ ṣá ẹ̀bá oko rẹ lé àṣà tán bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ pèsè ìkórè rẹ kí ìwọ kí o fi í sílẹ̀ fún àwọn tálákà àti fún àlejò èmi lé olúwa ọlọ́run yín olúwa sì sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé lé oṣù keje lé ọjọ́ kìíní oṣù ni kí ẹ̀yin kí ó ní ìsinmi ìrántí ìfúnpè àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan bí kò ṣe pé kí ẹ̀yin kí ó rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa olúwa sì sọ fún mósè pé ìjọ kẹwàá oṣù keje yìí ni kí ó ṣe ọjọ́ ìtùtù kí àpèjọ mímọ́ wà fún yín kí ẹ̀yin kí ó sì pọ́n ọ̀kan nínú yín lójú kí ẹ sì rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ẹ̀yin kò sì gbọ́dọ̀ ṣe iṣẹ́ kan lé ọjọ́ náà yìí nítorí pé ọjọ́ ètùtù ni láti ṣe ètùtù fún yín níwájú olúwa ọlọ́run yín nítorí pé ọkàn kọ̀ọ̀kan tí kò bá pọ́n ara rẹ̀ lójúlé ọjọ́ náà yìí òun lè a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀ àti ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣe iṣẹ́ kan lé ọjọ́ náà yìí ọkàn náà lè mí òòrùn kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan kí ó jẹ́ ìlànà títí láé ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo ọjọ́ ìsinmi ni fún yín kí ẹ̀yin kí ó sì pọ́n ọkàn yín lójú lé ọjọ́ kẹsàn-án oṣù náà ní alẹ́ láti alẹ́ dé alẹ́ kí ẹ̀yin kí ó máa pa ọjọ́ ìsinmi yín mọ́ olúwa sì sọ fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje yìí lé àjọ àgọ́ ní ijọ́ méje sí olúwa lé ọjọ́ kìíní lé àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan ìjọ méje ni kí ẹ̀yin fi rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ní ìjọ kẹjọ lé àpèjọ mímọ́ fún yín kí ẹ̀yin kí ó sì rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ọjọ́ àjọ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan wọ̀nyí lé àjọ olúwa tí ẹ̀yin ò kéde láti jẹ́ àpèjọ mímọ́ láti rú ẹbọ tí a fi iná ṣe sí olúwa ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ ẹbọ àti ẹbọ ohun mímu olúkúlùkù wọn lé ọjọ́ rẹ̀ pẹ̀lú ọjọ́ ìsinmi olúwa àti pẹ̀lú ẹ̀bùn yín àti pẹ̀lú gbogbo ẹ̀jẹ̀ yín àti gbogbo ẹbọ àtinúwá yín tí ẹ̀yin fi fún olúwa pẹ̀lúpẹ̀lú lé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje náà nígbà tí ẹ̀yin bá ṣe ìkórè èso ilẹ̀ tán kí ẹ̀yin kí ó sì ṣe àjọ olúwa ní ijọ́ méje lé ọjọ́ kìíní kí ìsinmi kí ó wà àti lé ọjọ́ kẹjọ kí ìsinmi kí ó wà lé ọjọ́ kìíní kí ẹ̀yin kí ó sì mú èso igi dáradára ìmọ̀ ọ̀pẹ àti ẹ̀ka igi tí ó bò àti ti igi wílò odò kí ẹ̀yin kí ó sì máa yọ̀ níwájú olúwa ọlọ́run yín ní ìjọ méje kí ẹ̀yin kí ó sì máa pa á mọ́ lí àjọ fún olúwa ní ìjọ méje lé ọdún ìlànà ni títí láé ní ìran ìran yín kí ẹ̀yin kí ó máa ṣe é lí oṣù keje kí ẹ̀yin kí ó máa gbé inú àgọ́ ní ijọ́ méje gbogbo ìbílẹ̀ ní Ísírẹ́lì ni kí ó gbé inú àgọ́ kí ìran ìran yín kí ó lè mọ̀ pé èmi lè mú àwọn ọmọ Ísírẹ́lì gbé inú àgọ́ nígbà tí mo mú wọn láti ilẹ̀ Íjíbítì jáde wá èmi lè Olúwa Ọlọ́run yín mo sì sọ gbogbo àjọ Olúwa wọ̀nyí fún àwọn ọmọ Ísírẹ́lì.